فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbawati آه، an الدين يسر àdínú أتقن òun náà ni ó tó gun fm gbogbo àwọn tí a ń gbọ́ra wa kíra pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ibi tí a fẹ́ sọ̀rọ̀ lé ní orí lónìí tí àdínà yóò sọ̀rọ̀ tó fẹ́ bá wa sọ̀rọ̀ lé lérí sòun náà ni nǹkan tó ṣe pé gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí náà ni ó yéèyàn ó yéèyàn yékéyéké dépò pé èèyàn gbọ́dọ̀ máa si nǹkan yẹn mú torí pé kí ni ara nǹkan tí ó lè jẹ́ kí Islam yàn kó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa òun náà ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lérí lónìí kí ni nǹkan náà òun náà ni nǹkan tá à ń pè ní asẹ́hìrù asẹ́hìrù so tá a bá fẹ́ túmọ̀ asẹ́hìrù nínú èdè Yorùbá a lè túmọ̀ rẹ̀ pé idán idán a tún lè túmọ̀ rẹ̀ pé oògùn oògùn ṣíṣe so ìtumọ̀ méjì tí ó súnmọ́ nínú èdè Yorùbá ni eléyìí òun náà ni ká pè ní idán àbí ká pè ní oògùn ṣíṣe so oògùn tí a ń sọ yìí kìí ṣe oògùn tí wọ́n máa ń wá lọ sí chemist àbí oògùn tí wọ́n máa ń wá lọ sí hospital so bóyá ni pé ìntànpè ní oògùn tí ń jẹ́ sẹ́hìrù òun náà ni òun tó ṣe pé tó bá rí ẹ̀tàn bá ń lágbájá ó lóògùn bí ṣe ń lọ́hùn sòrú yẹn là ń sọ òun là ń pè ní asẹ́hìrù nínú èdè lárúbáwá gangan tó bá ní nínú èdè lárúbáwá pé kí náà ń pè ní sẹ́hìrù òun náà ni sọ́rfù ṣẹ́yìn àìn haqiqatihi ila ghairihi kéèyàn yí nǹkan padà láti bó ṣe rí gangan kó wa mọ yí sí nǹkan míì fún yàn sùlákùjúwe kéèyàn mú ìwé lọ́wọ́ kéèyàn ó sì máa rí gẹ́gẹ́ bí báírò lọ́wọ́ yàn tẹ́ni ọmọ sọ wọn pé báírò rẹ o ó mọ rí báírò bẹ́ẹ̀ sì ni ìwé lẹ́nu yẹn mú lọ́wọ́ so àmọ́ fil haqiqa yẹn ni pé ní reality gangan <laughs> ìwé ní bẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ ti fi nǹkan kan rú ó ti dà pọ̀ mọ́ àwọn kankan ẹnìyẹn ó sì mọ rí bẹ́ẹ̀ pé báírò lòún rí àbí kéèyàn mú súwìtì lọ́wọ́ káyọ̀ ó sì máa rí gẹ́gẹ́ bí òkúta sùúrù àwọn kan yìí là ń pè ní sihiru òun ni pé sarfu shay'in an haqiqatihi ila ghayrihi gbà tí àwọn àfáà tó fẹ́ ṣàlàyé àwọn àfẹ́ elédè gangan so tó ń ṣàlàyé tí ń jẹ́ sihiru wọ́n ní òun náà ni huwa ma latufa ma khadhuhu òun nìkan tó ṣe pé àti lè rí nǹkan yẹn mú pé òun ní bó ṣe ṣẹlẹ̀ rè é òní rí mú òní mọ bó ṣe jẹ́ gangan òní rí gbámú kan gbòógì ẹ rí i pé lápèjúwe nìsín ẹni tó mú ìwé lọ́gẹ́ mu ìṣàlàyé lẹ́ẹ̀kan tó ṣe pé wọ́n sọ fún àyàn pé báírò ni ọ ọ̀yàn sì ń rí i pé báírò ni lóòótọ́ wọ́n sọ fún kẹrin mo ti sọ̀wé di báírò fún yín tó ṣe pé àwọn ènìyàn wá ní mọ bí kinní yẹn ṣe yí padà sí báírò. Si yẹn ni pé látúfà máa xẹ́rù hó wà dàkà àti mọ nǹkan yẹn bó ṣe di nǹkan yẹn kò ní yéèyàn òun náà ń pè ní idán àwọn míì tún ṣàlàyé rẹ̀ wọ́n ní ti ń jẹ́ idán nínú èdè lárúbáwá gangan òun náà ni ikhrajul batili fi suratil haqq òun ni kéèyàn ó mú nǹkan tó ṣe pé irọ́ ni àwọn yóò sì máa rí bí òdodo ìmú nǹkan ọrọ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bíi òdodo àwọn elédè míì wọ́n tún ṣàlàyé n ti ń jẹ́ asihir idán wọ́n ní kullu amrin yakhfa sababuhu ويتخيل على غير حقيقته ويجري مجرى التمويه والخداع òun náà nìkan tó ṣe pé bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ kò ní yé yóò máa dààmú ọpọlọ pé báwo ni kíní ṣe di báyìí bí wàá fi lápèjúwe kéèyàn dúró nísìn kó sì mú ọ̀bẹ kó fi gún inú rẹ̀ kó sì fà á yọ lódì kejì wọn wọ pé ah ibò lè ń ṣe lè kọbẹ bọnú tí ó sì yọ lódì kejì àbí kéèyàn mú èso kó gba amágbárí rẹ̀ kó wá jáde lẹ́nu so tó pé kò ní yéèyàn pé ah, ah ibò lè ṣe ṣẹlẹ̀ òun náà ń pè ní ẹni asẹ́hẹ̀rù ìdán nínú èdè lélẹ́yìí so tábà nínú òfin Islam ẹni pé nínú ṣẹ̀ríà ipe kíni ń jẹ́ sẹ́hẹ̀r kíni ń jẹ́ idán kíni ń jẹ́ oògùn ṣíṣe òun náà ni al-imam ibn qayyim wọ́n ṣàlàyé nǹkan tí ń jẹ́ idán ibn qudama al-maqdisi alayhi rahmatullah ibn qayyim alayhi rahmatullah àwọn náà ṣàlàyé nǹkan tí ń jẹ́ idán àtàwọn àfáà míì ìgbà tí imam ibn qayyim táwọn fẹ́ ṣàlàyé tí ń jẹ́ idán nínú tíra wọn tí ń jẹ́ zadul mi'ad wọn ni huwa ittifaqun bayna as-sahiri wa shaitan bi an yaquma as-sahiru bi fi'lin ba'd al-muharramat aw ash-shirkiyat fi muqabil musa'adati ash-shaitan wa ta'atihi fi ma yatlubu minhu allahu akbar imam ibn qayyim wọ́n ní tí ń jẹ́ idán sihir ogun òun náà ni ittifaq bayna sahir ìpanupọ̀ láàrin ẹni tó ń jẹ́ ẹni tó fẹ́ pidán ẹni tó fẹ́ ṣoògùn wọ́n jọ nípanupọ̀ láàrin ẹni yẹn wà ṣaitan àti èṣù àlìjẹ̀nú wọ́n jọ ní ìpanupọ̀ ni wọ́n jọ ṣe papọ̀ bí an yakuma sahir bi fi'li ba'd ẹni pé ẹni tó fẹ́ ṣe idán yẹn tó fẹ́ máa ṣògùn yẹn yóò máa ṣe àwọn nǹkan kan tó jẹ́ nǹkan haram àbí shirikiyat àbí nǹkan ẹbọ nǹkan tó lọ ń pè ní ìwọ̀kọ̀ ẹgbọ́dọ̀ dédìí ẹ̀ oògùn yóò sì sọ fún yín pé nǹkan tẹ́ ṣe tẹ́ fi tẹ́ tí nǹkan yóò fi ṣe rèé o àbí ẹbọ tọ́lọ̀ ní ẹgbọ́dọ̀ dédìí yóò sọ fún yín pé nǹkan tẹ́ máa ṣe rèé o lẹ́fìrẹ́ lomi wọn ò ní oògùn yìí táwọn fẹ́ ṣe yìí ọtí làwọn ó mu wọn sì pe àwọn ègèdè kan so ọtí ni ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ mú tí o bá mú ọtí yẹn nǹkan yẹn ò ní ṣe tí o bá pe àwọn ègèdè yẹn nǹkan yẹn ò lè ṣe so ọlọ́run sì jẹ́ kó yé ipe gbogbo ẹni tó bá ń mu ọtí oníyẹn ó jìnà sí ọlọ́run ọba ẹnìyẹn ń ṣe ọlọ́run ọba ẹnìyẹn yóò rí ìbínú ọlọ́run ọba so iná wa ni ẹni tí ó lọ tí ó lè mú oògùn tí wọ́n fẹ́ ṣe yẹn tí ó mú ṣe fún ọ nínú àwọn àlejànú tí ọ̀rọ̀ lè bọ́ ṣe sun tó wọn request nù tí ó béèrè nù. so bí an yaquma as-sahir bi fi'li ba'd al-muharramat aw ash-shirkiyat fi muqabil musa'adati ash so yóò wá máa ṣe kíní yẹn láti máa ṣe fún èṣù láti máa fi tẹ́ èṣù lọ́rùn wa ta'atuhu fima yatlub minhu yóò máa fi tẹ̀lé ní tẹ́ṣù bá wí fún kò gbọ́dọ̀ má ṣe é o bá ti ṣe nǹkan yẹn ò ní ṣe alimami ibn qayyim ẹ̀rí pé wọ́n ti ṣòfófó kan fún wa níbi tààrífù tá a mú wáyìí òun ni kí gbogbo ẹni tẹ́ bá ti rí tó ń sọ fún yín pé òun ní oògùn òun ní àṣírí òun ní sẹ́hẹ́rù ṣẹ́rí sẹ́hẹ́rù tó máa ń wí òun àṣírí àṣírí táwọn èèyàn máa ń sọ òun náà ní jẹ́ sẹ́hẹ́rù àṣírí sẹ́hẹ́rù ni wọ́n pẹ́ hẹ́ọ̀ bẹ̀ dáadáa ni àṣírí ẹ̀rí pé tán pè láṣírí lọ́dọ̀ àwọn tán bá tó ń láwọn fi ọ̀rọ̀ kéwú kún wọn ni àwọn kìnnì kan bẹ àṣírí ní jẹ́ so wọn á dì wọn lè fi àyà Qur'an gan Allahu Akbar wọn lè mú àyà Qur'an wọn fi kún àṣírí wọn fi kún síhìr so wọn á dà papọ̀ so wọn lè ní bóyá kọlọ lè hàn wa alqaitu alayka muhabbatan minni wọn wà ní kọlọ lè wá ewé kan so ọ wá jọyìn rẹ̀ papọ̀ ọ wá gun mọ́sẹ̀ kan ọ wá àwọn fi ṣe kinní ó tún wá pé àwọn kinní sí so dákun ẹ wọ alukoran pọ̀mọ́ ewé so ẹ ti di pé nǹkan pè ní oògùn òun náà ń pè láṣìírí òun náà ń pè ní sehir wọn ò pé dáadáa ni so ẹ wo bí alimami Ibn Qayyim bó ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ìfún wa tó ń tó àṣírí pé ìṣepọ̀ ní pẹ̀lú àlejànú ṣé wàá rí àlejànú ìṣepọ̀ yẹn ó lè jẹ́ mubashara yẹn ni pé direct àṣepọ̀ àmọ́ yẹn wọn ò kéré tó ṣe pé wọ́n ń bá àlejànú ṣe direct àwọn tó ṣe pé wọ́n ń bá àlejànú ṣe indirectly tó yẹ pé wọn ò ní mà wọ́n kàn mọ́ rí i pé táwọn bá ti lo kíní ìpapọ̀ mọ́ kíní yìí nǹkan ó sì ṣe so bẹ́ẹ̀ sì ni àlejànú tí ọmọ lọ lè execute àwọn ti dúró wọ́n sì pọ̀ bámú tí ọmọ lọ lè bọ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe tí ọ̀rọ̀ bá ń lọ síbẹ̀ inshallah ọlọ́run ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó tún clear ju báyìí lọ. ó ní pé àwọn ti jókòó kalẹ̀ ipe ta ló ṣe tán láti ṣorí ibú ta ló ṣe tán láti di kèfèrí ta ló ṣe tán láti kọ̀tọ̀ ọlọ́run àwọn èṣù yẹn ti wá léra kalẹ̀ ọlọ́run wá jẹ́ kó yé wa pé àwọn ṣèyàtìn yẹn nípa àwọn àlejànú àwọn máa ń rí wa innahum yarawnakum min haythu la tarawnahu àwọn ń rí yín ẹ̀yin ò sì ní rí àwọn gbogbo tí ẹ bá ń ṣe ni wọ́n mọ nǹkan tí ń lọ láwùjọ yín wọ́n tó bá ti ní aburú lọ fẹ́ ṣe wọ́n ti dẹ̀ra wọn wá kọ́mọ lànà aburú yẹn kọ́mọ di kẹfìrí tó bá fẹ́ di kọ́mọ di ẹlẹ́bọ tó bá fẹ́ di inú tàwọn sì mọ ọdún wọn lọ́bọ̀ ṣe nǹkan tí ọba fẹ́ ṣe sórí eléyìí náà ló gbọdọ̀ yéèyàn ipe gbogbo èmi ni àwọn àwọn lágbájá láṣìírí àwọn bàbá kan wọn ní kinní kan ẹnìkan lóògùn ó ní kinní kan lé ó ní kùndí gbogbo ẹ̀yàn òun ní jẹ́ ittifaq bayna sahiri wa shaitan ìpanupọ̀ ni láàrin èṣù àti ẹni tó fẹ́ máa ṣe àṣírí tó fẹ́ máa lo oògùn tó fẹ́ máa ṣoògùn wọ́n jọ ní ìpanupọ̀ ni ó lè wá jẹ́ ìpanupọ̀ direct yẹn ni pé tí wọ́n jọ mọ ṣe pọ̀ báyẹ̀ ni pé mo níyẹn kéré ó sì lè jẹ́ pé ìtì wọn ò ní jọ ṣe papọ̀ àmì ẹni yẹn yóò sàmọ̀ ṣìǹkẹ́ kan tó lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ lẹ́nu tó bá ti fẹ́ máa ṣoògùn ó mọ̀ ṣe tó lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ tó lè jẹ́ pé bọ́yọ́ tí nàná ọ̀nà ó fi ṣoògùn yìí àbíkan ní ègèdè kan ló pè kò sí bó ṣe lè fẹ́ pé gidi tó ní pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba bóyá àwọn ayé ló mọ̀ pé ní bóyá àwọn Ọ̀rúnmìlà ló mọ̀ pé ní bóyá kíní kan ló mọ̀ pé ní ó sá pé nǹkan kan tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba ní ọlọ́run sì ti jẹ́ kó yé wa pé ẹ gbọ́dọ̀ pé nǹkan míì àyàfi Allah ẹnìkan kì í wá máa bá àlejànú ṣe papọ̀ bóyá direct ni àbí indirect yẹnni pé bóyá láti ṣe papọ̀ láàrin ara ẹni lọ́kàn sọ́kàn lẹ́nìkan sẹ́nìkan pé òun ní ń rí tájọ́ ń ṣe papọ̀ yìí àbí kò tiẹ̀ rí kí yẹn ní ma lọ lè máa ń bá ṣe àwọn nǹkan yẹn tó ń wò sí nímọ̀ tí ń jẹ́ oògùn irú yẹn kò sẹ́ńtọ́n lójó mọ́ ṣe papọ̀ tí ẹnìyàn ò ní ṣe olórí ibú kan yìí èyí clear nu al-Qur'an suratul jinn ọlọ́wọ́n bá ní wa annahu kana rijalun minal insi ya'udhuna bi rijalin minal jinn fazaduhum rahaqa olúwa ní àwọn àlìjànú àwọn ènìyàn kan bẹ́nu àwọn ènìyàn tán jẹ́ ènìyàn wọ́n máa ń ní àṣepọ̀ ya'uduna bi rijalin minal jinn wọ́n máa ní àṣepọ̀ pẹ̀lú àwọn àlejànú fazadu um rahaqa yóò mọ̀ wọ́n mú wọn lékún ní rohak tábà léwò tó ma rohak ẹlòmùn tí abdullahi ibn abbas sọ lórí rohak ó ní maana kufran ó ní wọ́n mọ̀ ya kẹfìrí sí ni ẹnìkan yìí súnmọ́ àlejànú kó máa bá àlejànú ṣàṣepapọ̀ ẹnìkan yìí máa ṣoògùn kó múra sí òògùn ṣíṣe àfikẹ́niyẹn kó máa jìnnà sọ́lọ́wọ́n ọba yóò máa lékún ní rọ́hàkà ní ìṣe kẹfìrí jìnnà sọ́lọ́wọ́n ọba ni so náà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ kí ó yéun ipe ìtànpè ní àṣírí nǹkan tó lówó ọba tí ó léwa jìnnà sí ni ẹtùn ìmáàmù ibn qayyim alayhi rahmatullah kàtà tó ń ṣàlàyé tí tó ń jẹ́ idán bákan náà wọ́n ní huwa murakkabun min ta'thiratil arwa al-khabitha wọ́n lóun náà ni àwọn kankan tó ṣe pé wọ́n máa ń tò mọ́ra wọn wọn ó tò mọ́ra wọn yóò wá máa lapa ìlapa rẹ̀ yẹn tán bá tò mọ́ra wọn tán yóò wá máa wá lapa àwọn òwúlẹ̀ ọmọ wa mú nǹkan yẹn lapa ìtumọ̀ lapa ni pé tí ọmọ wa lọ lè mú tí ọmọ ṣiṣẹ́ àwọn òwúlẹ̀ ọmọ wa mú ṣiṣẹ́ àwọn ẹ̀rọ wa al-khabitha àwọn àlejànú burúkú àwọn àlejànú tí wọ́n ya kẹfìrí tí wọn ò nígbàgbọ́ sọ́lọ́run àwọn ni wọ́n mọ̀ lọ lè mú kíní yẹn ṣẹ́ wọ́n nìsín bóyá ọkàn lè mú ẹ̀yìn ẹ̀jẹ̀ kí n ra mú bóyá ká ní ewé ká ṣíá wọ́n á papọ̀ méwì làpálàpá ó sì papọ̀ wọ́n sì ní kó wí nìkan sí tó bá ti wí sí wọ́n ní kan fẹ́ tó bá ti fẹ́ wọ́n ní ìjà ó bẹ̀rẹ̀ láàrin àwọn kan ẹ dákun sí ewé kásíá àti ewé làpálàpá ní ọlọmọ dájà alẹ àlìjẹnu tó ti mọ̀ pé wọ́n fẹ́ ṣe rí ibú òní ọ̀sà eré lọ ibi tó bá gbèrò tó bá wí fún un yóò sáré lọ bẹ́ẹ̀ iná ni Imam Ibn Qayyim ń tú àṣírí pé ó wà mọ́ra kẹ́bùn òun náà làwọn kankan tó ṣe pé wọ́n máa ń jọyìn wọ́n máa ń ṣàmọ́ra wọn wọ́n sà mọ́ra wọn minta ferotil arwa alkhabitha yóò wá máa lapa látọ̀dọ̀ àwọn ẹ̀mí burúkú tani ẹ̀mí burúkú yẹn wọ́n náà ni àwọn àlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú ni so imam ibn qudama mo dún níbi tí imam ibn qayyim báwọn ibn qudama gbà táwọn ṣàlàyé ti ń jẹ idán wọ́n ní ti ń jẹ àṣíhírí àṣíhírò wọ́n ní wà ákìdùn tọ wọn kálukọ́ wa rí báyìí ìpè ń tàn pè ní oògùn gangan ẹ̀rí pé náà ní àṣírí wọ́n ní di nǹkan kan wọn kí wọ́n di bóyá tán bá tán bá ní kan wé di lókun akidonu rúkà wọn lóun náà ní rúkà kí ọfọ ègèdè kó jáde níbẹ̀ ó di méjì wọ́n ní wà yàtẹ̀kẹ́lẹ́mùhù yàtẹ̀kẹ́lẹ́mù tó pé ẹ rí i pé ẹni tí ń ṣe oògùn yẹn tó fẹ́ ṣe dán yọ sọ̀rọ̀ yẹn jáde lẹ́nu òun níbi kan náà pọ̀fọ̀ àbúpẹ́ gèdè àwọn yà kẹtùbùhù àbí kọ́kọ́ kalẹ̀ ṣètìrì báwọn ẹ rí i pé ẹlòmíì òun ni ẹ kọ́ sínú wàhálà ẹlòmíì òun ni ẹ kọ́ sínú ìwé àwọn yà ẹ̀mà lò ṣẹ́yìn àbí kò ṣe nǹkan kan tó ikú tó bá ṣe kinní yẹn bóyá kinní kan ni wọ́n jọyìn papọ̀ mọ́ kinní kan ewé kan ni wọ́n mú wọn lọ pọ̀ mọ́ ewé kan ewé kan ni wọ́n lọ lè mú mọ́ kinní kan bóyá wọn ni wọ́n jó ni bóyá wọn ni wọ́n gun ni wọ́n sà yá ẹ̀mẹ́lì shay'an ẹni yóò ṣe kinní kan tó bá ṣe yu'athiru fi badanil mashur yóò sì máa lọ lè lápá yẹn ni pé yóò sì máa ṣiṣẹ́ yóò sì máa ṣiṣẹ́ lára ẹni tán bá ṣe nǹkan yẹn sí ó lè ṣiṣẹ́ lára rẹ̀ aw qalbuhu kọ́dà nú ọkàn èèyàn àwọn àkìlùhù àbí kó mọ ṣẹ́ dínú làákàyè ẹni yẹn mi ń gẹ́rì mo bá ṣàrátì lẹ̀hú ẹni yẹn sì ní jẹ́ pé ẹni yẹn ó débẹ̀ kò ní dá ọ̀dọ̀ ẹni ṣàpé nìsín bóyá èèyàn rí yẹn nìsín èèyàn mú ọ èèyàn mú yàn èèyàn nà ní ẹgba ọ̀nà ní blala ọ̀nà lẹ́gba ọ wá rí pé ha ara mi lé ara mi ya ṣàpé yọmọ pé lágbèjà lọ́nà mi tọ́ àmọ́ nìsín ẹnìkan wá ní èmi ló ń bá ṣe fa èmi ló ń bá jà bí ó rí lọ́ba lọ́ọ́ lè ṣe nǹkan kan gbà tó ṣe nǹkan yẹn àbí kò tiẹ̀ bóyá wọn àtẹnìyàn kan tiẹ̀ já ní ẹni wọn lọ́kàn wọn pé òun ó ṣe nǹkan sẹ́ni yìí gbà tí ó sì sí lóòótọ́ ọwọ́ alápa nínú ara ẹni pé ó sì hàn lára ẹni yẹn ẹ wá ba gbogbo ara rẹ wá bó tánà ẹnìkan kan náà ẹ sì rí ó sì ń fìlì pé wọ́n náà so ẹ rí i pé kì í ṣe pé nìyẹn wá sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ àná ṣé rí tẹ́ nìyẹn ń ṣe òun tó believe pé òun sa nǹkan sí òun òun náà ń pè ní sẹ́hẹ̀rù ìdánníjẹba òun òun náà ń pè ní oògùn àbí wọ́n tún pè ní àṣírí so ẹ rí i pé àwọn ọ̀nà tí wọ́n ń gbà wá iná ní Ibn Qayyim sọ yìí ó lè jẹ́ ákìdùn ó lè jẹ́ nǹkan kan tí wọ́n ta kókó ni ẹ rẹ̀ lómi náà tẹ́ bá débi igi ẹ <laughs> ẹ dákun ẹ wọ́n bá wa yọ àwọn àfáà tí wọ́n bá wọ́n níbi kíní yìí kó ń bi nǹkan yìí ò tún ìbá ṣe o ẹni tí ìbá ṣe tó sì ní pé àfáà lòun ń jẹ́ ẹ bá wa yọ akidun kàn máa ta kókó nǹkan kàn máa lọ kàn wí okùn mọ́ àbí wọ́n wí àbí wọ́n pa aláwọ̀ wàrúkọ̀ wàkàlẹ́àmùn kí wọ́n máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọ̀fọ̀ ìgèdè so kọ́dọ̀ ọ̀fọ̀ mi bẹ́ẹ̀ tó ṣe pé Allahu Akbar ẹ rò pé kéwu ni wọ́n tún fi kọ́ ni kéwu ni wọ́n fi kọ́ so ìgbà tí yẹn bá ní kúlì kúlì dòbòlé ní kára wàkánà ẹ̀dàkùn sí kéwu lélẹ́ yìí náà tẹ́wà túmọ̀ rẹ̀ tì sehron ìdánù àbí kí ní ahamu sakaku kí ni jẹ́ bẹ́ẹ̀ ìdánù ìdán sehir ẹni kí wọ́n mọ̀ ní àṣírí pé lápẹ́jà láṣírí so ìdánù so bóyá ó mọ wí jáde lẹ́nu ni àbó ṣe nǹkan kan ni tó kó tó bá ti ṣe ẹ sì mọ rí pé nǹkan yẹn ọmọ lapa lára ẹni tí wọ́n ṣe sí kódà kìí ṣe pé ara nìkan a lapa nínú ọkàn náà ní ẹlòmíì yóò fẹ́ràn ẹlòmíì wọ́n sọ pé ẹ òun fẹ́ràn rẹ̀ à kó fẹ́ràn rẹ̀ mọ́ so ẹ sì rí pé ẹ̀mí rẹ̀ náà tán bá ti ṣe àwọn nǹkan yẹn ẹ̀mí rẹ̀ ó sì mọ kórìíra ẹnìyẹn kò sì ní fẹ́ràn rẹ̀ mọ́ ìdánù àbí kò fẹ́ràn lágbájá kò tiẹ̀ fẹ́ rí lójú kò fẹ́ fẹ́ wọ́n si ni yọ fẹ́ irú yẹn náà ìdánù àbí nínú làákàyè gangan ó máa ń ṣẹ́ nínú làákàyè ẹlòmíì tó yẹ pé kàmọ́ rí ẹlòmíì yóò kàmọ́ ṣe wọ́n ràn wọ́n rán tó yẹ pé ni wọ́n sì sàṣì tó yẹ pé ìdánù ni mi ń mo bá ṣẹ́rọ̀tì ńlá rẹ o wa ni yoo si ti Qudama al عليه رحمة الله وإن شاء الله يرنيه nìyẹn o so bákan náà idán wọ́n tún lè ṣàlàyé rẹ̀ òun náà ni pé wọ́n ní àwọn afámi ni pé huwa ibaratun an umurin daqiqa òun náà ni àwọn nǹkan kan tó ṣe pé ọwẹ́ ọwẹ́ ẹ̀ ní ma bó ṣe ṣẹlẹ̀ mo wá gàlẹ̀ fil khafa ní ma bí nǹkan yóò ṣe máa ṣẹlẹ̀ àwọn ni yumkin iktisabu wa bi ta'allum ọlọ́rọ̀rùn àwọn èèyàn máa ń kọ́ tí wọ́n lọ lè kọ́ gbogbo làwọn ṣe bó náà ṣe ń nídán so kọ́dà wọ́n ń kọ́ nílé ẹ̀kọ́ ẹ̀sìn ilé ẹ̀kọ́ ẹ̀sìn Islam àwọn èèyàn ń kọ́ idán bẹ́ẹ̀ ẹ̀dàkùn ilé kéwù tí ìbá ṣe ilé kéwù súnà ilé kéwù ló wà tí wọ́n yé tí a tẹ̀ ní ma bá náà ń kà lọ́wọ́ àwọn ọmọ tẹ́ ni mo bá tẹ́ ni mo bá a ò jó a ò lọ́ tẹ́ ni mo bá lọ́dọ̀ àwọn èèyàn àbí á tì mí gbólẹ̀ tí ní bá àfi ilé kéwù tó bá jẹ́ ilé kéwù súnà tó yẹ pé súnà nabi sallallahu alayhi wa sallam náà fi gbé dúró náà ni tí èsì àwọn súnà rọ o. yumkin iktisabuha bi ta'allumi torí bí téèyàn bá ń pè ní ilé kéwù súnà téèyàn kọ́ àwọn ọmọ ìjọ kẹ́mọ́ sa kùránì kìí ṣe ilé kéwù súnà o ẹ̀kọ́ àwọn ọmọ ìjọ nìkan sa kùránì kan sàdá lélù ilé kéwù súnà kọ́ yẹn o lékewu súnà tó yẹ pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam náà ni wọ́n mọ practice níbẹ̀ ibẹ̀lẹ̀ ti ní rí àwọn kan tí ń sọ yìí wọ́n ní yumkinu iktisabu àwọn èèyàn a máa kọ́ idán a máa kọ́ ogun bita'allum tushbi olè khariqul al'ada yóò dábẹ́ pé nǹkan tí ìṣẹ̀lẹ̀ náà ni nǹkan yẹn ó máa dákalẹ̀ nǹkan tí ìṣẹ̀lẹ̀ nọ́mà tí ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ ni ó máa dákalẹ̀ khariqul al'ada náà ni ogun idán ní ma ń dákalẹ̀ so mùsùlùmí ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ipe ti ń jẹ́ oògùn ìdán tá à ń ṣàlàyé ń parẹ́ yìí àṣírí ń bẹ àmọ́ ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ pé kò lè ṣe àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba lẹ́wọ̀ àkẹ́kọ̀ọ́ máa ń ṣẹlẹ̀ lóòótọ́ o kódà ìbẹ́nu rẹ̀ tó yẹ yusabibu alqat ìmọ̀ iman ṣe sábàbí ikú nígbà míì ìmí mọ̀ ń ṣe sábàbí ní ogun mi tán bá sa yóò sábàbí ààrẹ ò ṣèyàn ìmí ò sábàbí wọ́n fi ya ọkọ àti ìyàwó olólùfẹ́ méjì wọ́n yà wọ́n láàrin wọn gbogbo ẹ̀ ní padà wá síbẹ̀ lẹ́ọkọ̀ọ̀kan lẹ́ọkọ̀ọ̀kan kódà ń bẹ́ẹ̀ tó ṣe pé ẹni téèyàn ò nífẹ̀ẹ́ wọ́n sì ní kọ́mọ fẹ́ràn rẹ̀ ní tipá ní àwọn iṣẹ́ tí àwọn níta ń pè ní oògùn yìí máa ń ṣe ìmí àwọn amọ̀ọ́ṣe sábàbí tó yẹ pé wọ́n ó fi kó àìsàn bá ẹni tí ó lálàáfíà ẹ pé mò ń fi kún pé yóò ṣe sábàbí máa ṣe sábàbí kì í ṣe pé gangan máa ṣe sábàbí so òun ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé àwọn nǹkan yìí ń bẹ àmọ́ kò lè ṣe tí Ọlọ́run ọba ò fẹ́ so ẹ rí pé wá ní ó burú kó jẹ́ pé ẹni tó wá gbé ẹ̀sìn ọlọ́wọ́n ọba lójú ẹni tí wọ́n ní àwọn ẹlẹ́sìn rẹ̀ kó wá jẹ́ pé nǹkan burúkú yìí ti ń jẹ́ síhìrù láàmà bá lọ́wọ́ rẹ̀ tí pé náà ni wọ́n fi jókòó fi ń jẹ́ àfà kọ́mọ ròyìn àfà pé àfi kálàmù dámọ́lẹ́kùn à ń ṣe kándúkándú àá bóòlù àfà ṣe máa ń jẹ́ báwọn kọ́mọ ní ẹ̀wọ̀n mọ̀ ń fi kálàmù hàn yẹn lè mà ni so irú eléyìí wọn ò sí nínú tí ń jẹ́ ìròyìn ẹni tó ń jẹ́ àfa gidi sùúrù ẹni bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ ẹlẹ́bọ̀nù so àwọn tí a bá fẹ́ pè so ká pè sí zero eight one zero eighty five zero one three seven one fún ìbéèrè uh, zero eight one zero eighty five zero one three seven one bí ìdí ńlá ìtàhálà sọ̀rọ̀ nípa idán yìí náà ni a tún máa bá lọ. naam wa salaam. naam ẹ̀rọ orúkọ mi ni kọ́mi ismail adarúrà sílẹ̀. naam ẹ káàbọ̀. ẹgbẹ́ ìjọba. naam. akínsa. naam. dáhùn sọlọ lẹ́yìn ìbéèrè sí òmùjọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀dá ènìyàn. tó bá yẹ pé bá a ti ti àwọn awọ abẹ́ tí wọ́n wọ̀ ní tó jẹ́ pé ìwọ̀n tí wọ ẹni tó wá ti dẹ́yìn wá ní ìṣàkámú jáde ti ṣú wọ́n á mú kí ni ìdájọ́ ẹni yẹn àti ẹni tí wọ̀ náà lápapọ̀. naam ṣe ẹni tí ń ṣe idán tà ń sọ yìí tó wáyé pé idán ti màjíìkì ni o sọ idán ti màjíìkì òun náà aburúlá ńlá ni a máa sọ̀rọ̀ di kèfèrí lẹ́ni tí ó ń ṣe gangan ẹni tó náà ń wòran òun náà ń ṣe lọ́run torí ń wo ní tí ọ̀dà ni ń wo nǹkan tí kò dáa so èyí máa péjọ kí ọmọ lọ lè wo aburú tí wọn bá ti rí i pé wọn ń ṣe ọlọ́run bá ní tẹ bá ń bẹ náà ayé al-Qur'an wípé tẹ bá débi kan tẹ wá rí pé wọ́n ń ṣe nǹkan tó jẹ́ aburú tètè kó bẹ́ẹ̀ tó bá kó bẹ́ẹ̀ ká nnẹ̀kẹ́ yìí dání mithluhum wọn náà dà gẹ́gẹ́ bí wọ́n ni o so kí wọ́n mọ́ bá wọn dúró níbẹ̀ kí wọ́n sì kóra kó bẹ́ẹ̀ ni so àmẹ́ni tí ń ṣe yẹn ha aburú ńlá ni fún so wallahu alam naam naam. hello salaam aleykum. wa salaam. ẹ jọ ìkọlá máa ń bẹ̀rẹ̀ sí pé kí ọ bá pa ẹ gbòógì mọ́ra wọn àbẹ̀wé mọ́ra wọn ṣe ìdánilẹ̀. inṣàlá inṣàlá naam mo ti gbọ́ yín. kẹ́míkà fi ti bọ̀wọ̀ wọn. bóyá bíi latalẹ́ọ̀n. ok àfọ̀mọ́lérọ̀n. ok ok màá wá sí inṣàlá jazakumullah khaira ẹ ṣeun gan màá wá sí ibẹ̀ ntí ìgbà tí ògùn máa ń jẹ́ ìwòsàn ìgbà tí ògùn máa ń jẹ́ idán so inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ bóyá lápèjúwe nísìn ẹni tó mú ẹyìn ewé káṣíá tó sì mú ọ wá fi bóyá kán ló fi sí ọ wá ṣe ọ wá mú bí àgbo yẹn ò kì í ṣe idán inshallah ní ọjọ́ mẹ́jọ màá débẹ̀ bí ìdílé láì tààlà. naam. waaleykum salaam. naam ẹ káàbọ̀ nǹkan tí mo fẹ́ sí ìlọrin ẹni tí bí ẹ kúrò àná àbí bí ẹ bá ṣe àṣà bẹ́ẹ̀ ni inshallah dalilu sísá ẹ̀rí pé sísá ni mo pè é ìsọ pé kíké sísá so kùránì sísá so kódà àwọn èèyàn ń fi kùránì sádán kódà àwọn tó ní bóyá tẹ́ bá ń sa ẹmọ jàkàrà àbí ẹmọ ṣe kíníkà ń lè kéwu tó jẹ́ lè kéwu súnà àbí káníkà máa lásùtì so wọ́n fi kùránì ṣe dán nìyẹn sórí eléyìí kò bá mu súnà là ń sọ so wallahu a'lam. wa alaikumus salam wa alaikumus salam dàlẹ́ìlú dàlẹ́ìlú ṣe tí yẹn máa ń kí nínú ẹ̀sìn wa àsàlátù anabi sallallahu alaihi wasallam kìí ṣe dàlẹ́ìlú ni àsàlátù àwọn aburú láńlá ń bẹ náà ń bẹ dàlẹ́ìlú ibi kan bẹ́ẹ̀ tó gbọ́n sọ pé allahumma salli ala muhammadin bọ́lọ̀ sàsàlátù fún anabi ma nafa'ati tamayimu lópin ìgbà tí ó ń de bá ń sàǹfààní ṣe oúnjẹ ṣe àǹfààní àǹfààní àǹfààní oúnjẹ kí ló kan pẹ̀lú yóò ẹ̀kẹ́ ẹbọ kí ẹ̀dẹ́ bọ́ ń sàǹfààní so insha allah subhanahu wa ta'ala tó bá di ní ọjọ́ mẹ́jọ so a tún máa bá ètò náà lọ a ta bá fẹ́ pè mí sí orí nọ́mbà títí èmi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah salumi òun náà ni ó ń kí gbogbo àpéyọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.